ọ̀gùn níyì ni o èmi afíjọlẹ̀ ti jẹ ní gbẹngbẹ́ ọkọ mo wọlé alára mo kó wọlé alára. kò sí ohun tí ń bọ̀ lókè tí ilé ò gbà. mo wọlé àjẹrò mo kó wọlé àjẹrò mo wọlé ọwọ́ rẹ̀ fún àga mo kó wọn bẹ̀. kirikiri múlẹ̀ múlẹ̀ kirikiri múlẹ̀ múlẹ̀ ọmọ rí ọjọ́ ìlú rẹ̀ màmá rí ọjọ́ ìlú jẹ́lu wa ó tù. gbogbo ṣẹ́tù yàláyà yìí gbogbo ọdún ṣe ẹni ọjọ́ ìjọ̀gbọ̀n ọjọ́ ìbẹ̀rù ọjọ́ kan ni wọ́n kù. bẹ́ẹ̀ni. kò sí ohun tí ń bọ̀ lókè tí ló gbà. kí ló dé kí ló dé tàwa ràn jùmọ̀ mi kankan ṣé mi ni ẹni tí wọ́n lọ gbẹrù lọ́wọ́ ẹ̀ ni. ṣé èyí ti fi ọlọ́run bí ọ pé bí tiẹ̀ ṣe bàjẹ́ mọ́ bà tèmi jẹ́. ìbá kọ́dà ń bá ṣẹ̀dá ìbàràbà wòde ọ̀yọ́ tẹ̀dímọ́lẹ̀ awo làrẹ kíndìnrín ọba àlàgbà ọba kan àlà òrìṣà awo òde ìdìbò oyin ṣẹ̀ṣẹ̀ awo lẹ́gùdù. sórí rẹ burú ni ọ̀pọ̀ nígbà kí yàrá fi máa dáná kó fi máa ṣe kàtọ́ ọmọ jẹ́ lé lòórù kiri yìí o ẹ rí gbogbo àwọn àdó olòsì ẹran tí wọn pàǹjọ tí wọn sọdún wa lọ fa wọrí ó fi rán nǹkan mọmọdé àrùn àbẹni kó lórí àrùn lọmọ ilé. ó ṣàkàndé ọ̀dà ah, lè rí. bí n bá mú òjò mo lè mú òjò kí n sùjó dáyán. òun ló gbégbé gbogbo ẹnu sọ́hún jẹnu bọ́lá bàlá bí bàbá rẹ̀. a kò ríire o àwọn kìnìún ni a yìí o wọ́n gbórí bọ̀. bá sì wí wọn ní obìnrin ẹnu wa rùn alúpàídà ni wọ́n wá lò fún yín.